Thank you. kọ́má fi sọ̀rọ̀ fún pẹ̀lú rẹ̀ الإسلام من لا يشرك به شيئا الحديث معاذ رضي الله عنه ولموجه النبي صلى الله عليه وسلم ثم لا يكون lórí kẹkẹkẹkẹ kan anabi bá fi mi lẹ́rìí wípé ìwà mọ̀rán ìjọ wa ma kí ni ẹ̀tọ́ ọ̀wọ́ lórí àwọn ẹ̀dá rẹ̀ bí kí sì ni ẹ̀tọ́ àwọn ẹ̀dá rẹ̀ lórí ọ̀wọ́ mọ́tẹ́ọ̀ mo ní ọ̀wọ́ àti ìránṣẹ́ rẹ̀ àwọn ni wọ́n mọ̀ ẹlẹ́jọ́ wa ní ẹjọ́ ọ̀wọ́ lórí àwọn ẹ̀dá ọ̀nà nìkan máa jọ́ sí fún láti má ṣe sí nǹkan kan fún pẹ̀lú rẹ̀ nínú ìjọ ẹjọ́ àwọn èèyàn lórí ọ̀wọ́ ọ̀nà nìkan máa ń yà jẹ́ ẹni tí ọba ti fi kankan sọ̀rọ̀ fún pẹ̀lú rẹ̀ nínú ìjọ èyí túmọ̀ sí wípé ẹni tó lu adásílẹ̀ ayé ọ̀nà lọ́kàn tọ́jú ọ̀kan nínú àwọn ọmọ anábì Adam alayhi salam gẹ́gẹ́ bí àwa ti ṣe jẹ́ ọ̀ràn ìdánilọ́jà lórí wa sáma kí ni ẹ̀tọ́ ẹlẹ́dàá wa lórí wa sáma kí ẹlẹ́dàá wa yíká ẹsẹ̀kan lásán láì jẹ́ pé ó ní ìdí tó lù áfi dáhùn òun náà nìkan lè ba àmà jọ́sẹ̀ lọ́sẹ̀ kan tó sọ. ìjọsìn yẹn kò lè jẹ́ ìjọsìn lópin ìgbà tó bá ti gbé à ń sin nǹkan ní ìgbàdo rẹ̀ kì í sọ nìkan là ń jọ́sẹ̀ títí tí ó fi jẹ́ kó nìkan lọ́ jọ́sẹ̀ ìgbà náà ni wọ́n tó pé wọ́n ti tẹ̀sí tó lu aláwọ̀ lọ́rùn. Lẹ́nìkan, tó bá fi lẹ́jọ́ ti fún kàmí pẹ̀lú ọ̀wọ́, á sọ fún nítọ̀ ní sẹ́bọ̀tì, á sọ fún nítọ̀ ọ̀sẹ́bọ̀tì. Torí àwọn gbọ́dọ̀ ní dájú sáká, ìkolo ẹlẹ́dàá wa nìkan ńlọ sìn, ó sìn kàmí pẹ̀lú ẹ̀. Gbogbo tí wọ́n pè ní ìjọsìn ó ti ṣe ní ọlọ́kan ọ̀jọ̀kan lórí ìdílé ọgbọ́dọ̀ sẹ́rí ọ̀kan nínú rẹ̀ lọ bẹ́ẹ̀ lómi ìfẹ́ tó ti àwòrán níjọ́ tí èèyàn bá ti ṣe tó gbé ìjọba nínú ìjọsìn tó gbé lọ bẹ́ẹ̀ lómi ìfẹ́ tó ti àwòrán onígbàtí ìgbàgbọ́ ti àwòrán torí ẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́dàá wa lórí wa onáà ní ká máa jọ́sìn fún lórí ìka láti máa ń tẹ̀sí nǹkan kan sọ̀rọ̀ fún pẹ̀lú rẹ̀ nínú ìjọ. Gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn, káàmà nípa ẹ̀tọ́ rẹ̀ lórí ìwà yìí. Tó ti jẹ́ ọ̀ràn yẹn, káàmà tọ́jú àtúntìjẹ ilé yìí. Ohun tó takò, ohun tí máa bàjẹ́, tí máa tún ọ ti, ohun tí ò ti fẹ́. Òun náà ni ẹ̀ṣẹ́ ìṣẹ̀bọ̀sẹ̀ ọ̀gbọ́n. wọn là tó ti jẹ́ àtẹ̀wòhìn èyí tó lu àfipá wá láti ọkọ̀ aláṣẹ pẹ̀lú tẹ̀wòhìn ọkọ̀ àṣẹ́kù fún wa àṣẹ́kù wọn náà lè ṣàgbọ́dọ̀ wá ṣẹ́kù darí yẹn kí máa gba gbogbo pátá èèyàn padà dé ẹni tó di olóṣù tọ́tà lẹ́yìn ìgbà tó ti dàbí ìgbà tó ti kó ní tẹ́lẹ̀. Àwọn sẹ́ẹ̀rẹ̀, àwọn dáadáa rẹ̀, gbogbo ètò ti ń tẹ̀lé ìtọ́wọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbésí ayé rẹ̀. Yọ padà ṣe tọ́sọ̀nù tó kóra tọ́kọ́ mọ́ tí ò sí bẹ́ẹ̀ látàrí kọ́ sẹ́wọ́sẹ́ Eléyìí yọ wá sọ ọ́ di ẹni tí ó ti lẹ́tọ̀ọ́ sí ìdènà ọ̀wọ́ ọba tọ́ga ọlẹ́tọ̀ọ́ sí olúwa ẹlẹ́dàá tó bínú sí ọ nígbà tó ọba ti sẹ́kọ̀ sí ọ̀wọ́ ẹ sì rí pé etí máa ń fún àwọn èèyàn lọ sí di kí máa ń sẹ́kọ̀ sí ọ̀wọ́ wọ́n wá fi ìtọ́jú ẹ̀wọ̀ ọ̀wọ́ lórí wọn sílẹ̀ eléyìí ti tẹ̀tẹ̀ wọ́n kéyìí nínú àwọn akẹ́kọ̀ọ́ máa ń tì wọ́n lọ títí rẹ̀ lọ́pọ̀ òun náà ní kéèyàn jẹ́ pé ó jogún báyìí sẹ́kọ̀ nílé wọn ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n nílé wọn àwọn bàbá àtàwọn bàbá ńlá rẹ̀ àwọn wọn jẹ́ abẹ́nu kankan gbòógì nídìí ká sẹ́kọ̀ sí ọ̀gbọ́ nídìí ká fi ìkàtúrò fún pẹ̀lú rẹ̀ nínú ìjọ wọn wá máa ń jogún ẹbọ yìí. Ọ na ń lo fúnfà yìí ní ìdílé wọn ọmọ ọmọ gbà lọ́wọ́ bàbá ọmọ ọmọ ọmọ gbà lọ́dọ̀ ọmọ títí tó fi lórí ìtẹ́ náà ẹgbọ́n tẹ̀sí ní ìdílé yìí tí wọ́n ti kò ní parẹ́ lórí rẹ̀ òun náà ní kátà ń sọ ikú fi ojúṣe. ìwọ rẹ ìwọ olúwa lórí rẹ ó ti fi sílẹ̀ èyí tọ́jú ọ̀rẹ́ yẹn kó jìnnà sí olóògbé wọ̀ báyìí ẹni tí bá ti ń sọ pé ọ̀pọ̀ onítọ̀hún kò lè jẹ́ mùsùlùmí kò sì lè jẹ́ olùgbàgbọ́ òdodo nítorí ti eléyìí mójókùn rẹ̀ kò sí kankan tó tún láti rẹ̀ pé kọ́ńtẹ́pù ló yẹ ọgbà ẹ̀fẹ́ yẹn kan iná làásùn fún ṣùgbọ́n tá a ti pati báyìí àwọn òṣèré má ẹni fẹ́ mú yẹn ẹnu kò sàlàyé ìdíjẹ́bi òfin ní bá yín ṣe má ọ̀tà pẹ̀sì tèmi ẹ̀yin la ẹgbẹ́ lẹ́yìn kìí ṣe tèmi gbogbo yẹn tí mo ṣe ń gbà mo náà ṣe ìmọ̀ pati tóró rire lọ́yẹ́ lọ́yẹ́ kẹ́yìn náà sórí ikú nínú nǹkan tí máa ń wọn tètè kí wọ́n máa ṣẹbọ ọ̀wọ́ àwọn wọn náà ní wákùwá èyí wọn ti jẹ kí wọn yìí kórì ọbẹ nínú àwọn èèyàn ẹni tí ó ti pé olúwa ní kó láwọn ọ̀tá àwọn ọ̀tá yìí wá pọ̀ débi pé ẹ̀rù bà á bóòlù òsè ní jẹni tọ́jà ní pèsè bóòlù òsè ní jẹni tí ọ̀tá tọ́ padà borí rẹ̀ yọ wọ àtàtàrà bẹ́ẹ̀ yọ máa wá wà fún wa bá yọ máa ló wọ agbára fún agbára tí ọwọ́ ọ̀tá òfin ní ìjà yọ wọ àtẹni tí ń sóòtà yọ àtẹni tí ń sẹbọ yọ àtẹni tí ń wárí fún kàmí ìfẹ́ pẹ̀lú ọ̀wọ́ yọ máa kàmí ìfẹ́ pẹ̀lú ọ̀wọ́ lórúkọ pé àwọn nǹkan àwọn ni wọn máa dáàbò bo àwọn ni wọn máa sọ̀rọ̀. yọba kúkú fẹ́ kásí ọ̀sẹ̀ bọ̀sán nínú títún máa tún wọn léjì rẹ̀ òun náà ní ìṣe àti àṣà agbègbè ibi téèyàn bá ra rẹ̀ nílùú yín wọ́n ẹbọ kan eléyìí máa péjọ wọn náà ti sọ pé gbàtúwèé ilé yìí wọ́n borí rẹ sọlẹ̀ sí báwo ni wọ́n ti wá kan sòrò sàtẹ́bọ́ tí wọ́n ní bá wọn kópa bẹ́ẹ̀ eléyìí náà máa ń sọ wọn dẹni tó fi ẹ̀tọ́ ọ̀hún lórí wọn sílẹ̀ wọ́n padà wá dẹni tí ń sẹ́bọ̀ sàǹsàn nínú àwọn sábàbí bí tún máa ń sọ wọn di ọ̀sẹ́bọ̀ ó náà ní kọjá ẹgbẹ́ àwọn ọ̀rẹ́ àwọn alábàárìn àwọn náà ni wọ́n pè lọ sí ibi tó ti sórí ibú yìí nítorí pé àwọn ọ̀jẹ́ ti ti ń ṣe dáadáa láti fi mọ̀ ike irun tó rẹ̀ bá ń ṣe iná ní máa fẹ́ kó ran ọ̀rẹ́ rẹ̀ nínú sábàbí wọn náà ní kéèyàn jẹ́ ẹni tó lówó ọlọ́lá ẹni tó nípò owó ọlá àtìkò ó tètè yára sọ wọn di ọ̀sẹ̀ mọ́ láwùjọ bí tó já igbe àmójútó tí wọ́n ti yẹ ó kéré jọjọ. àwọn kan wà pọ̀ lórúkọ pé ìwọ náà ti dọ̀kan nínú wa ó ti dolówó ó ti dọlọ́lá bẹ́ẹ̀ ni ó ti di onípò. káwọn olówó wọ́n máa bára wọn lé gẹ́gẹ́ bí àwọn tòṣì wọ́n náà ti ti ń bára wọn lé.

àwọn ń tàkàrà rẹ̀ wá ìsọ fún fún ìsọ àti pé pápá gan gbogbo ẹni tó bá ti wà nínú ẹgbẹ́ yìí ààbò tó péye àti ìsọ tó sunwọ̀n yóò jẹ́ tiwọn náà ni wọ́n wá sí bẹ́ẹ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ́n fà wọ́n náà wọnú ẹgbẹ́ ológo ni ó fi di ọ̀kan nínú àwọn ọ̀sẹ̀ bọ́ sàn-sàn ojú rẹ̀ ọmọ ẹgbẹ́ wọn àá dojú àgbákò ojú rẹ ọmọ pọ́n kókókó yóò tún ẹ̀ṣẹ̀ ìfọ̀n torí kí wọ́n ti fọ́ ọgbẹ́ pẹ́pẹ́pẹ́ wọn náà ti bá wọn jẹ̀jẹ̀ kú jẹ ẹ máa jẹ ẹran mẹ́yà àwọn ẹ̀yà ẹran arọ mẹ́yà lọ́fẹ̀ẹ́ tó tẹ́tẹ́ ẹ máa bu ayé fún àwọn ayé ọmọ pẹ̀lú àmì ìyàtọ̀ sí ọwọ́ torí pé kí ni bẹ́ẹ̀rọ lówó ni bẹ́ẹ̀rọ ti dínkù dèrò ti lọ́la ọwọ́ àkùkì dèrò kò ti ọ̀tá ọlọ́ kò ti ọ̀tẹ̀ bọ́ sàn-sàn kọ́ pẹ́sẹ̀ ti pátá korongodo olùwàdà kọ́mọ́ ti wá lọ lórí ikú ní àná ìtẹ́sí owó náà owó tí a ní tó ti sábà fi ta fi lọ lórí ikú kí ni ìtẹ́sí mọ́ ọ̀la náà owó tí a ní ta ta ta ta kára rẹ̀ ta bọ́ kí ni ìtẹ́sí òkò náà ipò tó ti ní. lọ́sẹ̀ tí ipa ti wa ìtọ́ Orí sọ̀rọ̀ mọ́ àwọn àdéhùn àdéhùn sẹ́lẹ̀. Wọ́n ti fi wípé owó tó ń dà kò sí èyí ti ń bẹ lọ́dọ̀ dáadáa mùsùlùmí. Owó tí òun ti ṣe owó tí ò sì ní lọ́nà owó tí ọ̀sọ́ afọkíkọ ọpẹ owó tí ọsọ nílò lóòótá owó tí nínú yàrá táwọn adówó ikú owó àtijáde olùkọ́ ìgbádùn ìgbádùn kankan èèyàn jẹ èèyàn ilé wo ló gbé èèyàn gbé ló kú èèyàn àtàkàrà ló fún wa ló fún wa lọ́lẹ́ Allah ló fún wa nípò ọwọ́ pété rẹ̀ yájá yàyà pé láti báyìí wọ́dọ̀ ta rẹ̀ tówó lé lẹ́nu àbórí ikú tówó lé lẹ́nu àbájá ìwọ náà gbọ́ wọn o ti bẹ̀rẹ̀ sí ní rówó lówó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn bàbá àgbàpọ̀ àwọn ìyá àdáwò wọ́n ti fọ ọ lọ sínú ẹgbẹ́ òkú ẹgbẹ́ àdánù ẹgbẹ́ tí wọ́n pàdé rẹ̀ lọ́sàn àbí ẹgbẹ́ àwọn olórí tó látàrí kó lówó olówó tán ọ̀rá yìí máa fún ọ̀wọ́ kó palẹ̀ mọ́ orí ikú tó bá tún lè kú lórí bẹ́ẹ̀ wà á kó sẹ́wọ̀n àtúrà máa kó mọ́ wá ìṣẹ́gun tí ọ̀wọ́ ewu ọdún ẹnì kan gbọ́dọ̀ yá ní rẹ̀ ẹnì kan kò tí ẹ̀ gbọ́dọ̀ báwọn fi dáná lórí pé ìṣẹ́gun tí ọ̀wọ́ kò tí tọ́ka jù nínú tó lù wá pọ̀ fún wa tó tó ìṣẹ́gun tí ọ̀wọ́ olókàdì nínú gbogbo ntòlúwa ní pàmẹ́tì lórí ìdílé ìfẹ́ lọ́ba jẹ́ mùsùlùmí jẹ́ mùsùlùmí sàn ní kọ̀kọ̀ àti ní gbangba nínú nǹkan tí kò máa sọ wọ́n di ọ̀tẹ́ bọ́ òun náà ní pé mo fẹ́ kí ara yọ gba tèmi mo fẹ́ kí ara yọ gba tèmi ní gbogbo kíkíbi ní gbogbo àyíkáyè ní gbogbo àwùjọ pátá polongbolo mo fẹ́ kí ara yọ gba tèmi mo sì fẹ́ kí tọ́ gba tèmi gan-an pẹ́pẹ́tẹ́pẹ́tẹ́ mi ni wọ́n gbà sí gbogbo èèyàn lọ iná ní máa sọ wọn di gbogbo lẹ̀ gbogbo lẹ̀ ní ti máa sọ wọn di lórí pé yóò máa wò pé ìgbà tí wọn fẹ́ sára yọ gba tèmi kí sáwọn oríṣi kan lásán yàtọ̀ sáwọn oríṣi kan nínú àwọn èèyàn ni wọ́n fẹ́ fún ọgbà tèmi wọ́n fẹ́ fáwọn mùsùlùmí ọgbà tèmi wọ́n fẹ́ fáwọn ẹjọ́ ìṣẹ̀sìn oníṣọ́ọ̀sì káwọn náà gba tèmi wọ́n fẹ́ kí àwọn akọ́kíkọ̀ pẹ̀ káwọn ọ̀fẹ́ káwọn olóòtà káwọn náà sáájú mi torí ẹ̀ yóò máa bá wọn ṣe ìfúlá yóò tún máa bá wọn tẹ̀sí tọ́ọ̀tù yóò tún máa bá wọn ṣaláwọ̀ yóò tún máa bá wọn tó lóòtà gẹ́gẹ́ bá ti ṣe rí ọ̀kan nínú àwọn tí ń kọrin olójáde síta tí kòrò ayé tí ń sọ ìpè kìí ṣe ìpè aláṣẹ ni wọ́n pè ó kìí ṣe òun òun kópa nínú ọ̀rọ̀ sọ́ọ̀tì báyìí báyìí báyìí lásán. kọ́dọ̀ ga lára òun ti rí níbi tí wọ́n ti máa ṣẹ̀sìn torí lọ́ọ́ máa ṣọ́ọ̀ṣì sáńsán lò la hawla wala quwwata illa billah àtìrí kọ́nà hajj ó tún fi ṣọ́ọ̀ṣì kún níjẹ̀ tó níjẹ̀ sáńsá lọ́wọ́ pè mí lórúkọ kó fẹ́ kan nínú oyè tí wọ́n máa jẹ àwọn kankan mà nípa ẹ̀sẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí ní láàrin la hawla wala quwwata illa billah ẹ mà yí pé tó bá ti ṣẹbọ sí Ọlọ́run pẹ́rẹ́ o ti kú nínú Islam bẹ́ẹ̀ni o tún fi èsì òsì o tún ti kú èsì pẹ́tẹ́lẹ̀ torí ẹ̀ pẹ́pẹ́ pẹ́lẹ́ Islam náà dà àwa awùjá ìwé lọ ga ní gbọ́dọ̀ rẹ̀ nítorí pé ẹni ti yín àyùsọ ará àbáwọ̀ ẹ̀jẹ̀ ni wọn ti àtọmọ ọtún kó láwọn àti lọ ọtún kó alájẹ ẹ̀kọ́ wájú alájẹ yìí là ń bá alájẹ ní ọ̀yà. aláàjì dájà sí ní tẹ́lẹ̀ subhanallah àwọn èèyàn ọbẹ̀ kọ́ mọ́ kò sì ti jó èèyàn kò sáré sí koro ayé láti sọ fún ọmọ sọ́ọ̀sì ni wọ́n ara sọ́ọ̀sì ni wọ́n sọ́ọ̀sì kò kópa nínú gbogbo tí sọ́ọ̀sì ṣe kọ́dọ̀ ọ̀ka débi kan kọ́ sọ́ọ̀sì pẹ̀lú wẹ̀ ó sì tún ti lọ́la ó tún quwwata illa billah ara tí wọn mú káwọn èèyàn ṣẹkọ sí ọmọ àwọn nínú rẹ onípẹ́ wọn fẹ́ tóye jẹjẹjẹjẹ lórí lórí ẹkọ sọkò ó sọkò láyé rẹ ìwọ wà lọ fà ọba kan ọsọ pé wọn náà fẹ́ tóye pẹpẹ kọkọ rẹ pẹrẹ fún kò tó mọtò ọyẹ ẹkọ tẹ kí wọn kó wọn náà lè tì lórí ẹ ọfẹ fún òkòyè kan tó ọlọ́lá.

tòkó pẹtrọ bá wà jòlè ọba òtó bẹ wọn àkóso lè má lọ jẹ ọba ọba àtẹtọ wà kó sam bẹ́ẹ̀ lónà bá lọ ìsìlámù rẹ ọba fi ha para ọba sọ fún nígbà ọba sọ fún pẹtọ ọmọ oyè yìí ló yẹ bọ kótó ti kọ ọkọ fẹ jẹ o gbogbo òrùn gbà iná ló rẹ ọ̀rẹ́ ti mùsùlùmí ni tọ́ba wa ti lọ́la tá a sọ fún ọkọ wa ti sọ wá kò sá wa sásìkò pé abẹ́sọ̀ tún kan nínú àwọn tó sàánú wa wọ́n á gbọ́ jẹ́ ẹ̀sìn ìsìlámù ọ̀gbà bẹ́ẹ̀ lóko rí àwọn kékeré àwọn làwọn jókòó pẹ̀lú ẹ̀kọ́ àtòsà wọn kótó ní kó gbéra rẹ pẹ̀lú ìsìlámù rẹ wá kó tẹ̀sán láti fa ìsìlámù tiẹ̀ náà jẹ́ tọkọkọ fẹ́ gbé yẹ bọ́ sọba hàn án lọ́wọ́ àdìlá ọ̀gbìn. wọn atọ́ wà lórí ìsìnà kan dára wọn ìwọ tó ọ̀dà kan máa náà ní Islam ọ̀pá gbogbo ọ̀pá gbogbo fẹ́ gba oyè kan torí wọn lè máa pè ọwọ́ àlọ́ tàdára bẹ́ẹ̀ òun náà dẹni tó pé ọ̀dẹni tó wala nínú títún máa tún wọn létí ẹbọ òun náà ti àtẹwò àlélu àti àtàlù àti àmìwò gbà ẹni tí irú rẹ bá bá ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n máa sọ ẹ̀sìn wọn ní pátákórógbódó tí wọ́n sọ̀rọ̀ alẹ́ fẹ́ bọ̀ torí rẹ̀ wọ́n máa sọ ike ìgbà tó ń sọ fún ẹ̀ tó ń pariwo ẹ̀ kó ti tẹ̀sí tẹ̀sí gbàtẹ́ ìṣura náà wò ní gbàtẹ́ bá rà náà wò tán ó forí balẹ̀ fún ṣẹ̀tọ́n subhanallahi alazim àwọn ọ̀gbọ́n yìí pé ìmánì ó lágbára lọ́dọ̀ àwọn èèyàn tó ra wọn lọ pépé ìmánì ọlọ́bẹ̀ yọ ni wọ́n gbé ká ọ̀gbà gbọ́tẹ́lẹ̀ náà kí ló ti ọ̀gá tó fi lọ forí balẹ̀ kóòtà kí ló mú yọ tó fi tó fi tẹ́ni tó fi kí wọn náà ṣẹbọ sí ọ̀wọ́ ẹnìkan gẹ́gẹ́ bí ó láì ní lọ́dún láàmú òun ò ní kọ́nà bẹ́ẹ̀ lè pe mi ẹran lówó wá wá owó lóbi tẹ́lẹ̀ ó ní bí mo ṣe rán òní báyìí tata ló ta tó wọ́n forí kalẹ̀ lórí lórí tó bá ti tó ẹbí olóòtà forí kalẹ̀ fáwọn bàbá àgbà wọ́n á wò pé ta ni bàbá náà àti kí kìkì kankan gbé kalẹ̀ lọ́wọ́ bá forí kalẹ̀ fún sojú olùdí ọ̀sẹ̀ fún àwọn àwọn ọ̀sẹ̀ fọ́ọ̀tà láti tó fún wọn mi ròyìn kó lọ sí túbà kó lọ sí túbà gbogbo gbà ló fi sunkún ètò ìṣèlú máa máa ṣe ni kò bẹ́ẹ̀. lórí pé òun fẹ́ gbọ̀nsẹ̀gbọ̀nyà wọn á lè lórí àwọn fún ọ ló ti kó borí fẹlẹ fún wọn ó ní kọ́bọ̀ àtẹlẹ náà àwọn ń rọwọ́ ni báwọn ń rọwọ́ ni àbí rọ́lá sìgìdì tẹ́ gbé kalẹ̀ tó ẹgbẹ́ náà ara pẹ́ kalẹ̀ fún ríran ẹgbẹ́ ẹnu fún kò lè fi imú kò lè fi mí ojú ìran لا حول ولا قوة إلا بالله أي ثم ومن لم يجعل الله له نورا فما له من نور gbogbo ẹnikẹ́ni tó lu ọba ṣe ìmọ́lẹ̀ kò sí bó ti ṣe lé rí ìmọ́lẹ̀ olú ẹlẹ́dàá wa lákòókò ìmọ́lẹ̀ fáwa tá a máa fi ríran olú ẹlẹ́dàá máa pa ìmọ́lẹ̀ wa eléyìí tó ṣe fún wa lórí ìṣẹ̀lẹ̀ àwọn sábà bíbí náà tún wà tí máa tún káwọn èèyàn kí wọ́n pa ẹ̀tọ́ ọ̀gbọ́n lórí wọn jù wọ́n fi máa wá wàkú wàká ìsẹ́fọ́sí ọ̀wọ́ ó náà ní kọ́ sẹ́yìn kankan nínú ìjọ lọ́sọ̀tọ̀ ẹlòmíì gbẹ́rẹ́ àtẹ̀sí ọ̀wọ́ ẹlòmíì ó lè jẹ́ tó lé kojú bí ọmọ èèyàn bí igi bí ẹ̀pẹ̀ bí odò bí òkè ó sì lè jẹ́ tó lé kojú rí bí ẹni tí ó ń bọ màláìkà àbẹ́ni tó ń bọ̀ jẹ̀nu gbogbo àwọn ilé ìlọsẹ̀ bọ́ náà gbogbo wọn kọ́dà ó lè jẹ́ mi retí ìlànà ìfọ̀ sẹ́ẹ̀dì ìjọsìn padà lọ sọ́dọ̀ rẹ̀ bí ẹni tó fi pé ti màláìkà ẹni rẹ̀ ní gbogbo màláìkà bí ẹni tó ti ànábì kan nínú àwọn ànábì tó lu ara sáyé bí àwọn tó ti ànábì ti gbà lé ìsàlà ọ̀sẹ̀ pẹ̀lú wọn. bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ń pè é nìkan lórúkọ kó wà ní ẹni àwòrán ó sì bá lọ jẹ́ ní àwòrán lódodo ọ̀sẹ̀ pẹ̀lú wọn bóòlù torí ìdí ẹlẹ́yìí báyìí lápò kàtà nínú ìjà sẹ́jẹ́ ti ọ̀wọ́ kálọ̀ ọ̀gbẹ́ mẹ́nu mi já ti ọ̀wọ́ òun náà ni wọ́n ń pè ní ìṣẹ̀bọ. ìṣẹ̀bọ tí ọ̀wọ́ òun là kọ́kọ́ nínú kàtọ́jú ẹlẹ́dàá wọn tó ti lọ́rùn ẹ̀yàn tó ká jìnà òun tó tóbi nínú kàtọ́jú atọ́kọ̀ fún wa olúwa yóò àbúrò wọ́ọ̀ba wọ́n lè àtúnṣe kò bí ìṣẹ́ ìhà ẹ ẹ má tètè kankan toro kó pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn nítorí pé tó ọba sí lónìí kan kò sí tó bá ń tètè kankan toro kó pẹ̀lú rẹ̀ ọ̀sẹ̀ bọ̀nyọ̀ olùwàsómi fala taj'alu lillahi andadan wa antum ta'lamun ẹ ò gbọ́dọ̀ fi kankan tí ẹ tẹ̀ra fún ọ̀wọ́ ẹ má fọ àwọn kankan tí àwọn ẹ tẹ̀ra fún ọ̀wọ́ nígbà tẹ́lẹ̀ máa pé pọ̀ lẹ́gbẹ̀rẹ́

kí wọ́n má jáde inú rẹ̀ láíláí olùwàdàkùn sọ wa là wá bẹ̀ bí máa ba ìsìlámù jẹ ó di kó jẹ mùsùlùmí má òun yọgbà gbogbo tẹ̀rẹ̀ pátákórógbódó jẹ kò ní kún kankan má bákan náà yóò mú ọwọ́ náà eléyìí tó ti jáde ń bẹ̀ láíláí àmì ìsèmọ̀tò ọ̀wọ́ eléyìí tó kéré níṣẹ́ lòun máa ń wá látara àwọn gbólóhùn ẹni àbáwọn ọ̀wà kan. ṣùgbọ́n òun kìí yọni kúrò nínú Islam bẹ́ẹ̀ ba gbogbo sẹ́jẹ́ ọwọ́ sẹ́jọ́ bá wọnú rẹ̀ tó oní ọba jù òun náà ti máa mú ní wọlé òun ọ̀kẹ́ ní jẹ́ kí èèyàn máa bẹ́nu náà láì gbére kété òun náà burú jáde òun náà je jáde iṣẹ́ tó bá wọnú lọ́ọ́ bàjẹ́ tó bá àmọ́ yóò pé ẹni tó bá ti wọn ná tí ọba tó bá tó fi ní gbogbo. nígbà tó wá kú ní dàrú èyí máa yọ ọyàn kúrò nínú Islam èyí máa ba gbogbo téèyàn jẹ èyí mú ní wọn lẹ́sẹ̀ òní jáde nínú rẹ̀ mọ́láyáyá béèyàn bá fi lè tú bá tọ́jà wọ́n bẹ̀ yóò padà síbi rẹ̀ mọ́tò fífa yé lẹ̀ aláforíjì ní ọ̀gbọ́n ó sì ẹni tó ṣe ikú ojú àtúnbí bí ìgbà tó òfin kankan ṣẹbọ sí ọ̀gbọ́n. ẹni kọpọlọpọ nínú àwọn sàhábà ọ̀pọ̀lọpọ̀ nínú ọsẹbọ ni wọn kó tó di pé islam dé islam dé wọn pẹbọ wọn ti mùsùlùmí ti di padà síbi tí wọn ti kó ọmọ láéláé wọn ti di ẹni àwòkọ ti la fún adigun ọgbẹta òkèèyà bẹ́ẹ̀ náà ti wà náà tọba túbá tọ tó sàmá olú ẹlẹ́dàá wa yóò gba túbá ó ti ẹni pàtàkì ní ti Islam ó ti ẹni sáfì sàpèjúwe dáadáa ní ti Islam bẹ́ẹ̀ èyí tí wàhálà wà lágídí àti ní àti bínú mi ní ṣe orí ìkàyé ní kulẹ lórí ẹni kan lè gbà lọ́wọ́ mi àwọn ẹni tí àkọọ́lẹ̀ orí ikú bẹ fún àwọn ẹlẹ́gbọ̀n tí wọ́n máa sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti máa tó ìkan ọ̀dà wọ́n ti máa pàtó ní tí wọ́n wà lórí ẹ̀ kí ni tó fi àkóso sẹ́kù kí tó bá ti kó bẹ́ẹ̀ tó fẹ́ tó fẹ́ torí rẹ yóò ti fẹ́ rẹ ẹni tó ti torí ikú òun náà sáná rẹ torí ẹ̀ pàṣẹ lónìí kó tó di lọ́la ìwọ lọ ka àwọn yányá nídìí ọ̀sà ọ̀gá àwọn yányá nídìí ẹ̀bọ tó ọba tuntun bá olúwọ̀gba tuntun bá rẹ láti má padà síbi rẹ tó ọba ti padà síbi rẹ mọ́ àná rẹ kò ní kò ní rẹ jẹ nígbà tó ní rẹ ti jẹ ti fìlà olú ẹlẹ́dàá ó fi yé wa ìgbẹ́ nínú tó ń pọ̀ fún wa tó sì lágbára jù ó náà ní ìṣàkọsí ọ̀wá olùwà fi yé wa pé kúlù tààlù àtúntò máa kọ́kọ́ lọ́rọ̀ tó fún aláàbíṣe òbí ìṣe ìlà ìwà nàbì Muhammad sọlọ́lá àdìsọ́là sọ fún wa mi kí nǹkan tó lù ẹ lẹ́dàá wá sí ilé ìwọ̀ fún kí fún yín fún yín. ó náà pé ẹ ò gbọ́dọ̀ fi nǹkan kan sorogún pẹ̀lú nínú ìjọsìn ẹ ò gbọ́dọ̀ fi nǹkan kan sorogún pẹ̀lú ọ̀wá nínú ìjọsìn. bákan náà olúwa tó ń pa wá láṣẹ ní táà ike tá a jẹun ó ti ń pọ̀ ha kò ìṣẹ́yà. olùwàwà fi hàn wá ìpè téèyàn bá fẹ́ lórí pé sẹ́gbọ́n sí ọ̀wọ́ lórí tàn pápá bẹ́ẹ̀ tí òkú bá tó fi kú láíláí olùwà ní yọ padà torí ikú yọ wọ olùwà ní bí yọ òfin ìṣòro kẹfẹ́ wọ́n yọ ومن يشرك بالله فقد افترى اثما عظيما olùwàwò ní ti àforíjì fún ẹni sẹ́ni tó bá tẹ̀bọ́ sí tó bá fi kankan sí ẹbọ sí ọ̀wọ́ tó wá kú lórí bẹ́ẹ̀ láì tọrọ àforíjì yóò sì máa ṣàforíjì nǹkan tó kéré sí ìtẹ̀bọ́ fẹ́ni tó bá ti bẹ́ẹ̀ kú sí ọ̀tọ̀rọ̀ àforíjì. àmọ́ fẹ́ni tó bá fẹ́ ẹnikẹ́ni tó bá wá ṣe ẹbọ tẹ́tẹ̀ ní ẹ̀jẹ̀ ńlá nínú ayé mi ìnáwó àwọn ayé òfin wọn ló ṣòro kẹfẹ ọyọ òfin wọn máa dúró lẹnu ayé nìkan ní mẹjẹjá wọn bẹ onítàn ti dẹ́ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ ńlá nínú ayé mi ìnáwó àwọn ayé òṣèré àti òṣèré kẹfẹ́ aye maa duro ni won be yi ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا ni الله نسي عفريت فنكر tọ́sẹ̀ bọ́sí tó ti kú lórí bẹ́ẹ̀ láì túbá àmọ́ tó bá kẹ́sẹ̀ tọ́sẹ̀ bá kéré sí ìjẹun ọlọ́run lè sàkóríjì rẹ̀ fẹ́ni tó bá fẹ́ tó kú lórí bẹ́ẹ̀ láì túbá ẹnikẹ́ni tó bá fi lè sẹ́kọ́ sí ọ̀wọ́ onítọ̀ ìsìnà ní ìsìnà eléyìí tó dínà olùwọ́sà mú wa pé ẹ̀tọ́ bá kú lórí ẹ̀bùn oníwàlùsẹ́nà olùwà ní ìnáwó. من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار فتجد الإنسان ببعض لسبب الله تصف لولي فاتي وصلاة قريتين قد الإسلام قلوا أتسي على الجنة ليوه iná ni mo padà sí rẹ àwọn alábòsí òní lẹ́yìn ìgbà tó lùwà fún adúróyìn nípa àwọn anábì rẹ̀ àwọn aránṣẹ́ rẹ̀ àwọn ẹni ńlá àwọn ẹ̀ṣọ́ yẹn káwá wò kọ sí tó gbà tó lùwà sọ olùwà ní ìdáyàlẹ́ ìgbà kó dánwọ́ yàtúndé bí mẹ́yìíyẹ ṣáà ọmọnà àìláàdẹ̀ wọlé wọn lè aṣọ́rọ́kù làhábẹ́mọ́ àdùnkùn máa sáà nù yàmẹ́lú eléyìí mọ̀nà ọlọ́ọ̀. kí máa fi ṣe na sẹ́ni tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀. ìbáṣe pé wọ́n ti tẹ̀kọ́ sí ọ̀gbọ́ òun àwọn àtẹ́bí àwọn àrẹ́sẹ̀ ìbáṣe pé wọ́n ti tẹ̀kọ́ sí ọ̀gbọ́ ọ̀gbọ́ òun ni kúra. ka tí wọ́n wà kó ni wọ́n báwo sábà fi lè sẹ́mọ́ sí ọ̀wọ́ pín gbogbo sẹ́wà ní ọ̀gbàdẹ mélòó náà ní sẹ́ta ni èwo ló sùn wọn tó ìta ni èwo náà rò kó lù ọgbà ní gbogbo ẹ̀dá sí o tún wá lọ ṣe tí ó ṣe gbogbo ọgbà tí kò tó náà dá bákan náà Luqman àsìkò tí ń tẹ̀sí lọ́kọ́ máa rẹ̀ nípa sọ́ra fẹ́kọ̀ọ́ ó fi hàn ike ìṣẹ́gun ọ̀gbọ́n òun làbòsí ńlá o ó ní yọ ọmọ ilé ìyẹn láti ṣe ìpìlẹ̀ ìwọ ọmọ mi má tẹ̀lé ọdẹ ọ̀wọ́ ìpìlẹ̀ ṣe ìpìlẹ̀ olùkọ́ náà wí mo kúra pé dájúdájú ìjọba ọdẹ ọ̀wọ́ òun làbòsí tó tóbi torí kó kẹ́kọ̀ọ́ àwọn àwọn pépé lòdì náà pè lábòsí olú ẹlẹ́dàá ọlọ́dà wa ọlọ́yẹ kó ọmọ ẹ̀sìn ó ní kálọ́yẹ kó gbẹjọ́sìn rẹ lọ́ba ọwọ́ ń pè ìyàtọ̀ sí i ó ń ṣe nǹkan bí ìyàtọ̀ sí ọwọ́ nínú nǹkan bí ìyàtọ̀ sí ọbẹ̀rù nǹkan bí ìyàtọ̀ sí ó dúró lórúkọ nǹkan bí ìyàtọ̀ sí ó kúra lórúkọ nǹkan bí ìyàtọ̀ sí ó forí balẹ̀ fún nǹkan bí ìyàtọ̀ sí ó pẹ́ nǹkan bí ìyàtọ̀ sí ó dúpẹ́ fún nǹkan bí ìyàtọ̀ sí olúwa ló sọ̀rọ̀ rẹ̀ ó dúpẹ́ fún nǹkan tó dá ọ̀dà gbogbo ní nǹkan tó ń ṣe ó làbò sí tọ́ka ó Muhammad صلى الله عليه وآله وسلم يقول ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين قلوا هذه القدرة فاترة نسيو أتكرن تزامن تسواتيو تتوبة تسواتي الله فري توبة تسواتي الله فري وكوسة للمبادئ ó sì jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó sọ olùwàbá sọ bẹ́ẹ̀ bá nàbí sọlọ bá àdúgbò náà a ó ti sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní àtiwọ́ ti bẹ́ẹ̀ tó bá ti sẹ́kọ̀ọ́ sí ọlọ́ òfin iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ ó sì jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó sọ ẹ̀kọ́ náà lọ́wọ́ ń gbé láwùjẹ ẹ̀kọ́ náà ló ń joyè lórí ẹ̀ ẹ̀kọ́ náà ló ń fi àwọn èèyàn lọ sí ìpè ẹ̀kọ́ ni ó gbé àwọn wọn náà wàá lọ darapọ̀ mọ́ wọn ní ẹ̀kọ́ ni ó gbé wọn àbí ẹ̀kọ́ ni ó mú yín sòkò láyé lọ́rùn ẹ̀kọ́ ni ó mú yín yàn dáadáa òní ó kẹ́ ẹ sórí ikú sàǹsà kọ́mọkọ́mọlá ọ̀dọ̀ wa wà ike ká sọ́ra gbogbo tí ó mú wa máa ṣẹ́kọ̀ọ́ sí ọ̀lọ́ gbogbo tí ó mú wa máa gbé ìjọsìn wa lọ fẹ́ lómi ìjọsìn ọ̀lọ́ torí ẹ̀kọ́ tó ní ma ancest islam kó sì máa wá sí ìdánilẹ́kọ̀ọ́ ní gbogbo gbà kó darapọ̀ máwọn ọ̀rẹ́ olóríire àwọn ẹni tí ń sẹ́sì dáadáa yẹra fáwọn ẹni àṣẹ tán mọ̀tẹ́ kí wọ́n bàjẹ́ jẹ́ bí wọ́n ti bàjẹ́ mọ̀tẹ́ kí wọ́n da ọ̀rọ̀ rẹ rú gẹ́gẹ́ bí wọ́n ti da rú mójútó ara rẹ àgbàta rẹ sígbà tí kò lè mú ọ lọ rántí wípé gbogbo tí wọ́n ń pa kéèsì rẹ̀ kó ṣe torí àǹfààní rẹ̀ gbogbo tẹ́sí ọ̀hán létí pé kó jìnnà sí torí àǹfààní rẹ̀ tó bá já tó rire wọ́n lọ dá tiẹ̀ sí tó bá ti dá tó bá ti dá sí ìdákejì wọ́n lọ dá tiẹ̀ gbà lórí akóṣèmí pẹ̀lú rẹ̀ lórí rẹ̀ kọ́mọ tètè wá lọ lórí ibú akóló kọ́wé hàdà wà sọ́kúrú mọ́ àwọn àbí ìmọ̀lẹ́wà lọ́kọ́ wà sọ́kúrú. إنه هو الغفور الرحيم nípa ìṣẹ̀wọ̀n sí ọ̀pọ̀ ó sì fi ń yàn nàná fún wa àwọn nǹkan tó wà bẹ ìṣẹ̀wọ̀n sí ọ̀pọ̀ ilé ìtàgbọ́dọ̀ sí nà sí bẹ́ẹ̀ bí àbọ̀ ẹgbà wá tó wá látọ̀dọ̀ àbò òkúra yọ rọ̀bí ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ̀ nípa nàbí ọ̀sọ̀rọ̀ wá àti ìṣẹ̀lẹ̀ wọn ní ìṣẹ̀lẹ̀ kò sábà àìsàn òbí pa ẹ̀jìnà nínú àwọn nǹkan méjèèjì nàbí ìdárúkọ nǹkan alákọ̀ọ́kọ́ aṣọ́kò ìlà ìṣàkọsí ọ̀gá orí ọ̀dọ́wọ́ wa ọ̀dọ́wọ́ wa kíkẹ́ ká gbìyànjú láti rí pé a jìnnà sí ìṣàkọsí ọ̀gá ìgbà míì ó lè ṣòro fún ọ láti wa bẹ́ẹ̀ ìṣàkọsí ọ̀gá láti mọ̀ pé nǹkan báyìí àti nǹkan báyìí ọbọ̀ sábẹ́ ìṣẹ́bọ̀tẹ́ ọ̀wọ́ ilé ìtọ́jú ọ̀ràn ẹ̀ ike ká jìnà láì jẹ́ bẹ́ẹ̀ ó ṣe é ṣe kọ́jẹ́ pé ó ti kó sínú nǹkan tá a wí nígbà tí wọ́n nínú tó fi hàn bí kò ṣe é ṣe kárọ̀ọ̀tù ìṣẹ́bọ̀tẹ́ ọ̀wọ́ láì jẹ́ pàmò òun náà làbí ìtàn náà wọ̀ Muhammad sallallahu alaihi wa sallam nínú àdúrà lánàá fi máa ń ṣe اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك مما لا أعلم ìwọ ọlọ́run fún sáàkì rẹ níbi ilé ìṣẹ́bọ̀tì ọ lẹ́ni tó máa ma ṣẹ́bọ̀tì ọ. wọ́n wá sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ rẹ níbi èyí tí màá tó mọ̀ ṣe nínú ìṣẹ́bọ̀tì ọ. lánàá bí bá ń ṣàdó àbáyé ó fi hàn yín pé àfikún lu ọdá kọ́kọ́ sànù wa àfikún lu ọdá kọ́kọ́ sànù wa ìgbà tí anabi wa ibrahim aleyhi salam wọn ti lásìkò àkàn olú asọfún wa nínú àkùrán ibi wọn sọ pé wọjú lóbi ni wà bá ní ìyá àtìní àkúdà ọ̀sùnà wọ́n lu agbẹ́mi jìnnà àtẹ̀mí àtàwọn máa ní níbi ká máa tó ọ̀sẹ̀ báwọn ọ̀sán torí ẹ̀ wá nínú ọ̀fẹ́dé pípa nàbí ọ̀sọ̀rọ̀ bá àdúgbẹ́lẹ̀ wọn ní tàlẹ́tì náà tó tún lè fọkàn balẹ̀ pípọ̀ wọ̀ lè sọ́kú sínú ìtẹ́bọ lẹ́yìn ànábì Ibrahim ẹ̀rú bá ànábì Ibrahim àlè ìgbẹ́dá pípa àwọn ọmọ sọ́kú sínú ìtẹ́bọ kó wàá làwọn akóró ti o ànábì ọ̀sọ̀rọ̀ bá àdúgbẹ́lẹ̀ wọ́n tọrọ àforíkì nínú ètò ìgbésí kápótọ́ wà wọ́n wáyé nínú ìṣẹ̀bọ̀sẹ̀ ọ̀wọ́ ìtàwọn tó wà lálọ́ ilé ìtútúmọ̀ sí ike ìtọ́gbanilẹ́wò tó ìṣẹ̀bọ̀sẹ̀ ọ̀wọ́ kò sí gbogbo wa la gbọ́dọ̀ máa bẹ̀rù ẹ̀ kò sí nínú nǹkan tí èèyàn máa ń ṣe tí èèyàn máa fi yọ̀ kò sí nínú tí èèyàn máa ń gbàgbọ́ rẹ̀ wọ̀jọ́ máa fi fi fáàlì wọn náà tó péjọ síbẹ̀ wọ́n ń ṣẹ̀bọ̀sẹ̀ ọ̀wọ́ wọ́n yà bẹ̀ ibòmíì ní kọ̀ọ̀kan àṣetọ́ ni ọmọ pọ̀ ọmọ kọ ọlọsọdọ wọn tí wọn náà máa bá wọn ṣe tí wọn ṣe onílágbájá yìí ọkọ ní pè lẹ́nu mọtọdọ yìí láti tòkè pọpọ torí kọ́ mẹ́jẹ pé kankan nínú ọkọ̀ tí ń pè wọ́n lẹ̀ mọ́ ọlọ́pọ̀lọpọ̀ ní parẹ́ kan láíláí wọn náà bá máa wí lẹ́nu ètò tí màá ti fún àwọn fíìmù àfíìmù àdánù eléyìí tó ń wò lójoojúmọ́ dọ́gbọ́n wò lè mọ́ kọ́kọ́ ń bẹ̀ wọn náà wá ń kọ́ ọkọ wọn náà ti gbọ́ ọkọ ọgbà torí ọgbà tó kọlọ gbọ́dọ̀ bá ti wá ṣẹlẹ̀ láti wá sẹ́ni kan wọn náà bá mọ kọkọ wọn mọ pàtà mọ ọkọ ọkọ ti jẹ ẹsẹ à òbí ò bá ti ṣe máa wúlò wọn mọ kó ti kọkọ torí bí ẹ bá ti kọ́ lápọ̀jù kí máa tẹ̀ mọ́ yàn lọ́pọlọ ni wọ́n sọ̀rọ̀ kí o wọ́n sọ̀rọ̀ dáadáa ilé ìṣòro adúgbò wa ilé ìta àdúgbà látọ̀dọ̀ àdébọ̀ sọ̀rọ̀ bá àdúgbò náà ó tó kó fi lófin nítorí tí máa tòṣì kọkọ kọkọ ló dóko wọn náà wá di pé ọ̀n tẹ́gbọ́n sí ọ̀gbọ́n lọ́nà tó ọ̀mà torí pé nínú ẹ̀kọ́ ẹ tọ́ba kọkọ kan ọkọ̀ kan tí ò tí ì fi ìlà tí ò tí ì fi ìlà kan lọ nínú ewé ìwé kékeré kò sí bí ó ti kọkọ tí ò fi ní gbódò ẹ̀bọ̀ ọkọ̀ kan fúnra ẹ̀bọ̀ ó wá jẹ́ pé tí wọ́n kó sórí o torí ẹ̀ tọ́ra rẹ̀ ó wá nínú ìgbà wá kan látọ̀dọ̀ mahmood ibn lẹ́bíyì. رضي الله عنه ولا نبي محمد صلى الله عليه وسلم طيب إن أقوى ما أخاف عليكم الشرك الأصغر لكن إن نصب من ذلك كوني كوني سبتكري سبتكري نصب نبي ذلك كوا يسوس يسوس قال وما الشرك الاصغر يا رسول الله والأول يا مذكر هو النبي صلى الله عليه وسلم قال الرياء النبي كريم كريم سبحان الله يقول الله عز وجل إذا جد الناس بأعمالهم قلوا أما الصف lọ́dọ̀ pẹ̀sẹ̀ ìyá lẹ́yìn tó bá ti sàwọn èèyàn lẹ́sàtà lórí iṣẹ́ tó ń gbélé ayé ṣe yóò máa sọ fáwọn oníṣàrí mi tẹ̀sán hábù ìrẹsẹ̀lì ìlà fúnṣọ́ tọrọ ọ̀hún ẹ̀mí tóníà ẹ lọ bá àwọn ẹni tẹ́ ń ṣe kárí mi sí láyé àwọn ẹni tẹ́ fẹ́ fún orí yín fún ọ̀pọ̀ yín fún ọgbọ́n tó bá fún yín ẹ lọ bá wọn. wọ́n ń gbòòrò alùpàdínlùmí àìsàn jẹ̀dá kẹwàá wù bẹ́ẹ̀rẹ̀ nàgbà lọ́dọ̀ wọn olùwàdàkùn làwọn akọ wa bẹ̀. ìjọba tó kéré ìdí tí ànábì ti lọ́pọ̀ lẹ́rù ó ní pé ó ṣeéṣe kámọ́ tuntun sínú rẹ̀ láì ní kúrà ó ṣeéṣe kámọ́ ẹgbẹ́ lóru àti lọ́sàn-án nígbà tó ti pé kò ní hàn sáwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ pé bá níbi là ń ṣe ṣùgbọ́n kò ní pamọ́ sáwọn akó mi ni wá kódà bí ẹni tó lọ tutù kalẹ̀ níwájú ọ̀tà nítorí pé eléyìí gbogbo èèyàn ló ní ààbò lọ ti jẹ́. oríṣiríṣi àwọn ọmọ alimami ahmed àwọn ni wọn gbẹ ẹgbẹ wa yìí wa ìtànà ti jẹbi ìṣèkè alùbáni wọn ti ní àdéhùn ọkùnrin gẹ nínú àwọn àtẹkọ eléyìí tó kéré òun náà ni kéèyàn máa fẹ́ lómi pé àtọ̀tún ọ̀gbọ́n òkú máa fi búra.

ìfẹ̀bí tó wọ́n sùn yìí kólóòsùn wọ́n tara rẹ̀ dára. wọ́n á jẹ́ pírísìlẹ̀ àti wọ́n lè lé kókó dàbí inú pọ́n kókó dàbí sí. nígbà tó bẹ̀rẹ̀ lé bá wá yòrò tó yòrò orí dàbí inú omi àti sókè tán fi pẹ́pẹ́ wọ́n á káwọ́ pẹ̀lú òmùkùmù tí bẹ́ẹ̀ nígbà wọn ti tẹ́pẹ́ lọ àwọn òbí lẹ́yìn ní ẹ̀ṣẹ̀ ìfọ̀nà ọ̀jẹ̀ tẹ́kùrà yóò tẹ́kùrà mùsùlùmí àti máa gbé nǹkan kalẹ̀ pé káwọn ọmọ káwọn ọmọ ti àkọjá ṣé kura yéé ṣe kura mùsùlùmí ni ìkura wọn kọ́ kí wọ́n pẹ́ lórí ẹ̀ mùsùlùmí wọ́n wọ́ọ̀dì wọ́n wọ́ọ̀dì ìlà ó ti tó mẹ̀kánà hàlì rẹ̀ pẹ̀lú ẹ̀kí ìfúbi ìlà ọ̀hún yẹn kọ́ bẹ́ẹ̀ la nẹ́sì sọ̀rọ̀ máa ti sílẹ̀ ń wa gbogbo wọ́n yẹ ẹgbẹ̀rún wọn láì lẹ́nu ẹ̀ lọ́dún ẹ̀ gbàgbọ́ gbàgbọ́ tàbí wọ́n gbàgbọ́ kò sẹ́ni tẹ ẹgbẹ̀rún wọn láì. ìwọ náà fi ọmọ òkúra mu ànábi sọ pé wọ́n mẹ́nu tó lè fẹ́lẹ́ owó mi lẹ́yìn mẹ́nu yẹn kú báyìí. ẹnikẹ́ni tó bá fi ọmọ òkúra mu kọ́ ya gbà ó wọ́n mẹ́nu lẹ́nu ìbúra mi gbọ́dọ̀ fi nǹkan mìíràn búra yàtọ̀ sí Allah bákan náà nínú sẹbọ nínú àdìpọ̀ máa túra lórúkọ nǹkan mìíràn yàtọ̀ sí Allah ọ̀fẹ́ tú ẹran máa ń tó tú lórúkọ ṣéwù máa ń tó tú lórúkọ bàbá rẹ bàbá rẹ ti kú kò sí kú ọ̀fẹ́ tú ẹran máa ń tó tú lórúkọ àjànú ẹwà pàtàkì dúdú lóru dúdú pérépìtì lẹ́tì lọ́ọ́ tú ewúrẹ́ dúdú. wọn náà ti pé ẹtì ẹtì ń tẹ̀sán àbí ìbáyìí torí ẹ ara àtẹ̀bọ̀ sí ọ̀lá o ara àtẹ̀bọ̀ sí ọ̀lá ní ẹ̀bọ̀ tó kéré òun náà ni kẹ́ ẹ máa sọ pé bí ti di lágbájá ni rí ti yín rí ọ àwọn ajá ti ń gbó àná àwọn ọlọ́sàn yóò àwọn àwọn ọgbà yìí. a àwọn tòlótòló ti pé omi o àwọn kìíní ò fáwọn oníwọlé o ẹ̀dá tòlótòló lọ́gbà yìí ẹ ti sẹ́mọ kékeré ẹ máa ṣe sára ọ̀rọ̀ òun náà ní máa la ní ọ̀rọ̀ òun náà ní tún máa kó báyìí kákìyèsí kákìyèsí olú ẹlẹ́dàá wọn ó kórìíra ìṣẹ́bọ sí ìṣẹ́bọ ju bó ti fi kórìíra àwọn ẹ̀ṣẹ̀ lọ. ìfẹ́bọ ọ̀gá tó gbogbo ẹ̀ lọ torí ẹ̀ka sọ́ra gbogbo ń jọ́ tọ́ adé ní sẹ́ńtẹ́bọ. ọjàdé ilé ọwọ́ apàdé ẹnìkan lọ́nà lọ́ba tó sáré wọlé padà kí ló dé a ẹni àìsí kó gbogbo ẹni àìsí kó láti tọ́ ni lọ́ọ́ ó ní ẹni tó wọ́n sọ fún pani wọ́n ti sọ fún bọ́ǹbà ti lè pàdé aláṣọ pa fún òun tó sáré padà tó wọ́n pè ní apapọ́líò gbígbà ohun asán lásán pọ̀ ìṣẹ́bọsí ọlọ́ọ̀ làtàbí pé ọ̀fẹ́ tájà ẹni tó akọ́kọ́ sí ọlọ́wọ́ ọjà gbàlagbà ọ̀hán ni wọ́n ní kówó lọ́dọ̀ rẹ̀ àti kọ́kọ́kọ́ lọ fún ọmọdé kékeré ọmọ wa kan wà láyé ọmọ bàjẹ́ pálífìkì rẹ lọ wọ ẹ̀dá bẹ́ẹ̀ ló ti máa ń dé lọ́dọ̀ làwùbá àti ọjọ́ sátidé oníwẹ̀tẹ̀ oníwẹ̀kẹ̀kẹ̀ gbogbo ẹ̀tọ́ bá mọ̀ ara rẹ̀ kọ́ máa fún ọ lọ́dọ̀ wọn máa nítorí pé oníwẹ̀tẹ̀ oníwẹ̀kẹ̀kẹ̀ ọlọ́dúnkìkì olówó ẹ̀dá ìrọ̀lá ńgbà tó ọ̀wẹ̀ pálífìkì olówó abọ́ gbà tó ọ̀wẹ̀ ètò bẹ́ẹ̀ náà ilé ìgbà máa sọ pé ńlọ lọ́nà òun kọ̀tẹ̀ ẹ máa wò síra wọn ẹsẹ̀ ewu ló ń kọ ló ń kọ̀ ewu náà kọ̀ ewu náà bí kọ̀ wọn sọ pé ayé tó ti ní ẹsẹ̀ burúkú ni ọba ọba ṣe ìdásí ẹsẹ̀ burúkú ọ̀yẹ́ kọ́ wà lára rẹ̀ ẹsẹ̀ burúkú ọ̀yẹ́ kọ́ wà lára rẹ̀ kọ́ máa gbẹ́sẹ̀ o. tó bá bẹ̀rẹ̀ àdá ó sì débẹ̀ tàdé máa ń kó àwọn ọ̀pọ̀ tí olóyè ó ní ọjà olúwa ẹlẹ́dàá ló mẹtí ọ̀sẹ̀ èèyàn mẹtí ọ̀sẹ̀ torí ẹ̀ má gba àwọn atẹ́lásán gbọ́ ọ̀fẹ́ yàwó mẹ́ta ọ̀gbọ́ lápúwọ́tà ìlàmìlá ọmọ yìí ọ̀rẹ́wà ọmọ wàhálà tó ṣe ọmọ wàhálà tó ṣe kọ́mọ yìí ó tó pa fún wọn fẹ́ ọmọ wàhálà tó ṣe káwọn bàbá àti àlọ́ tó pa fáwọn fọ́ ọmọ ọlọ́mọ wọlé tán oní ẹgbẹ́ òsì ló fi wọlé ẹsẹ̀ kí èyí nígbà tí ó wọlé ẹgbẹ́ ẹsẹ̀ tí ọkọ̀ gbé wọlé wọ́n ní kéde táwọn gbà lérò ó lè tẹ́tí ọ̀tún náà lọ́kọ́ gbé wọlé àmọ́ eléyìí kò sì wọlé èsì kọ́lá wọlé tó bá hàn lọ́kọ́ wọ́n máa bẹ̀rẹ̀ sí ìran gbogbo akọ́mọ́ ọmọ ọlọ́mọ wọ́n ní àtùgbà tó ti dé iṣẹ́ ọ̀lọ́dẹ́dẹ́ má àtùgbà tó ti dé àdékùn àjákùn gbogbo nǹkan kan á tó dáná ẹsùn abá ìyá mi ọ̀dọ̀ kù wọn ọmọ yìí ọ̀pọ̀ ẹni kankan bàbá ìyàwó náà tó tẹ́wọ̀ lọ pa ìwọ ọmọ náà wáyé ọkọ tà ìwáyé ọkọ bàbá tiẹ̀ náà tẹ́wọ̀ lọ pa bàbá tiẹ̀ náà ọkọ ọbú gbogbo àwọn bàbá burúkú yìí ọkọ aláwùjọ fún ọba ti nígbàgbọ́ òdodo wọ́n sọ ẹgbẹ́ ya ní ọba ti pàṣẹ àfi lọ́nà ìgbẹ́ ti kó kí ló ń jọ kí ló ń jọ. wọn yẹn náà máa ń àwọn àlò náà wọn wò rẹ ọmọ ọjà ẹgbẹ sọkùsọ ẹgbẹ sọkùsọ ṣé àwọn tọjà àfiláyé lọbí bàbá wọn léèrè kí ló dé tó ti yà gbọ́ ìgbà tí ó lọ yìí. ẹ̀rọ àwọn burúkú gbé kọ́ lè lọ bí àná kó torí kí ni wọn tó bá kú bẹ́ẹ̀ pín ní báyìí wọn ò ní gbé ọjà ní pẹ̀lú lẹ̀ ojú fèrèsé lọ́gbàjà fèrèsé kìí ti wà lásán ní nàìjíríà tí wọ́n á bí àfikún ní bọ́ọ̀lù àti náà mọ gbogbo òkè ni àfíjà kú ẹ dákun ẹgbẹ́ jáde sanni lẹ́kọ̀ọ́. lẹ́yìn rẹ̀ wọ́n tó bá ti tó ti pé wọ́n ti ọ̀dà fúnpa wọ́n náà bá fún iná ìgbàgbọ́ kí gbàgbọ́ ìgbàgbọ́ àṣetọ́ torí ọ̀dọ́wọ́ rẹ̀ ọ̀dọ́wọ́ rẹ̀ mùsùlùmí ni ọ́ yọ jẹ́ pé inú àtòkè rẹ̀ Islam mẹjọ tí ó ti àtike àríyọ ní mùsùlùmí àmọ́ àwọn àkídà àtàwọn àgbàgbọ́ táwọn kékeré ló kún lẹ́rẹ́ bí wọ́n kọ́ bàjẹ́ tí wọ́n máa tẹ́ra wọn tó rò fáwọn ti Islam gbogbo kẹfẹ́ lílo náà ṣe ká ní àlọ́ fi yàtọ̀ orúkọ lásán torí ìdílé gbogbo tó bá ní ti pẹ̀lẹ́ bọ́ ká jìnà ó sì Islam kò pé ká burú ọmọ sí ọ torí pẹ̀lú ẹlẹ́dàá onífìrèrè káyìn onímọ̀ burú sẹ́yìn tí dáadáa bá ti ọmọ àdúpẹ́ táì dáa bá ti ọ pẹ̀lú bẹ́ẹ̀ ìmánìlẹ̀ òní yóò dáa máa sẹ́nà gbogbo dáadáa dídáadọ́ ọ̀gá gbọ́ sí ọlọ́wọ́ tó bọ́ mọ́ ọlọ́wọ́ máa fún àwọ̀ ìgbésó ti gbìyànjú ṣùgbọ́n àkọọ́lẹ̀ pé yọ jẹ́ tèmi òsì ìlọ́pàdé òsì tẹ̀mí lọ́wọ́ ó ní kankan tó fẹ́ sì torí rẹ̀ lọ́kọ́ mọ́sọ́ ó sì ní kankan tó lè ṣe sábà tó fi àmọ̀ ìṣẹ̀bọ̀ tẹ́lẹ̀ dà ìṣẹ̀bọ̀ ọ̀gá òun tó pọ̀ di pọ̀ jíjà ọjà nínú pásítẹ̀ kó wá làwọn èèyàn ti dùn mọ́ra wọn lọ. lónìí ẹsẹ̀ tó kò ti di ẹ̀rẹ́ ti ṣe èèlò náà ti lè ṣe kó ọba tó ti tàná náà lọ́wọ́ àtò. kó tún pẹ́ lánàá ṣe sùúrù lọ yìí. a kò lè má sùn lọ bẹ́ẹ̀ nìkan títí láéláé. dájúdájú àdáwò bẹ àdáwò sì lè má sùn yẹn lọ láéláé yóò sùn dọ́kà náà. máa rántí nítorí nínú rẹ bá ń sùn kọ̀ máa rántí dọ́sínú rẹ bá ń bàjẹ́ kọ fàyè lẹ̀ fún dọ́sínú rẹ ó dùn ẹni tí ọ̀ma ọpẹ́ àti sùúrù kò ní lè ṣe sùúrù lọ́jọ́ dáburú gbà títí tí ó fi di dọ́sínú rẹ ó dùn tí ó fi dúpẹ́ lójú kòkò tó kọjọ́ àwọn tó ní. oríṣiríṣi ọ̀dọ́ àjàmá kájà ni tó ṣe pé ìsìláàmù wa ká máa ṣe pẹ̀lú ìmọ̀ àti òye táwọn kan jẹ pé akẹ́sì islam táwọn kan ọ̀gbọ́ yé ó kẹ́ta bí ìgbà tó ti pé àṣà lásán ló ń ṣe rárárárá ẹ̀sìn islam ìmọ̀ ló ní ọkọ̀ òpè abolo ẹlẹ́dàá wa gbogbo aburú ní sùn yà dé ìdíkẹ́ yẹn ọ̀sẹ̀ bọ́ sí ọ̀wá olùwàkókò jìnnà sí wa ìṣẹ́bọ́ sí ọ̀wá òsán fúnra rẹ̀ olùwàkókò jìnnà sí wa olùwàkókò wa kó àwùjọ wa má jìnnà sí ìṣẹ́bọ́ sí ọ̀wá olùwàkókò dákú kó sí ló máa jẹ́ kó jẹ́ kí àwọn ọmọ àlùjẹ́ náà pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ nínú àwùjọ wa olú ẹlẹ́dàá wa kó bá wa dín àwọn ọmọ anáfù kó dín wọn kù dín wọn kù débi bá fẹ́ pé ẹnì kò tiẹ̀ gbọ́ná láwùjọ wa olú ẹlẹ́dàá kọ́dá kó ti wá lólórí rẹ̀ láyé bí kó ti wá lólórí rẹ̀ lọ́la òkèèyà olú ẹlẹ́dàá kó gbàdúrà wa ní kọ̀kọ̀ àti ní gbangba gbogbo àwọn òkú mùsùlùmí tó ń kú lórí Islam olú wa bá wa forí jì wọn bá wa kẹ́ wọn bá wa kẹ́ wọn bá wa ṣe ní sèmí fún wa báwa ṣe wọn lọ́mọ àlùjẹ́nà sára tí kó ló wá pa wá láṣẹ àwọn tá a jẹ́ mùsùlùmí bàbá tí a sọ láti bọ́ ga tiwa anabi wa Muhammad sọlọ bá wà á lè wà lè sẹlẹ torí pé àwọn àwọn àti àwọn mẹlẹka rẹ aláfàlẹ àwọn náà ti àṣọ láti bá dàbí sọlọ àkọsọlẹ alá Muhammad wà á lè Muhammad kama sọlẹ ní alá Ibrahim wà á lè Ibrahim إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأن نتعدى الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم وارحمكم الله